إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى صلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواج لري لك ولكن أصول السنة títí al-imam ahmad ibn hanbal rahimahullahu ta'ala lára àwọn summary tí imamu yìí tí wọ́n ṣe fún wa nípa nǹkan tó yẹ kó jẹ́ àdíọ́kan wa nǹkan tó yẹ ká dúlé lórí òun náà ni wàtẹ́lkù alkhusumati fìdí kágbéjú sílẹ̀ àkùsùmáàtì òun náà ni argument ti dí nínú ẹ̀sìn lára àwọn kan tí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tó fi rinlẹ̀ fún àwọn sọ̀hábà radwanullahi alayhim òun náà ni argument tí ó ká gbé jù sílẹ̀ nú ẹ̀sìn bóyá nípa alukur'an ni àbí nípa súnà ni àbí nípa àwọn nǹkan míì náà ágúmẹ́ǹtì tí ó wúlò ká gbé sílẹ̀ lára foundations tí àwọn ahlu sunnati wal jama'a tí wọ́n dúlé lórí ni torí pé ẹ̀kọ́ tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tí ó fi kọ́ wa ni ẹ̀kọ́ tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó fi kọ́ ni a lè báyàn dìbéètì nínú ẹ̀sìn tó bá ṣe pé ẹni tí bá dìbéètì àbí tí ágíù pẹ̀lú ẹni tó ń gangan fún rẹ̀ ń wá òdodo yìí ẹlòmíì ó ti ọ̀rẹ́dì ní sáǹdì kò sí ń tẹ́ lè sọ kí ó mú change sáǹdì ẹ̀ tẹ́ kó gbogbo aya quran wá lórí iṣu tẹ́ ẹjọ́ ń dìbẹ́tì lé lórí lórí iṣu tẹ́ ẹjọ́ ágìl lé lórí kò ní ju ọlẹ́ so ìwé yẹn bẹ́ẹ̀ ìsọ wípé ẹ̀ ń continue argument pẹ̀lú ẹ̀ ìtakò súnà ni torí pé nǹkan yìí ó padà líìdì sí ìjà láàrin yín tó ṣe wípé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kò fẹ́ nǹkan yìí ó padà líìdì sí aburú sọlùmjẹ́ pé min usuli súnà lára foundation súnà nabuwa muhammad sallallahu alaihi wasallam sallam òun ni tarkul khusumati fi ddin àwọn unnecessary argument unproductive argument nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa kàgbèjì sílẹ̀ àdìsọ fún wa wípé lára ọ̀nà táàfì mọ̀ wípé argument yìí unnecessary ni unproductive ni òun ni bó ṣe pẹ́ni tẹ́ ń bá argue ẹnìyàn òdodo ló gbọ́ ilè lo wákàtí márùn-ún mẹ́wàá kẹmọ fà á kò ní gbà ẹkàn wé sẹmọ ara yìí ìkọ̀ntínú pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ láì pé ẹni tó ń bá ájú yẹn gan fún rẹ òun gan fún rẹ gbọ́ súnà yìí dáadáa ni ìgbà míì dẹ̀ ní yóò mọ̀ wáyé pé ẹni tó ń ájú pẹ̀lú èèyàn gan fún rẹ àti òun gan ó ń ájú pẹ̀lẹ́ni tó ń ájú nítorí kó fẹ́ fi ṣe kọ̀ fún ni òdodo ń bẹ lọ́wọ́ rẹ̀ ń tòótọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ fún rẹ̀ ní kò ń ṣe wípé torí kó fẹ́ ṣàǹfààní fún ẹni tí ó ń bá ájú bí ó bá tún ṣe wípé láti lè fi show off eléyìí náà ẹ̀sì takòó so àníyàn ẹni tó fẹ́ ájú pẹ̀lú yàn àbó fẹ́ debate pẹ̀lú yàn àníyàn rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ àníyàn tó dáa náà ẹni táwọn tó kò fẹ́ gba òdodo ṣé nǹkan kan tiẹ̀ lè wàrántì kábà ájú àmọ́ tó kò fẹ́ gba òdodo àwọn àfáàn tó bá ṣe wípé a rí wípé àwọn unsuspecting people kan bẹ pẹ̀lú ẹ̀ tó ṣe wípé àwọn yẹn wọ́n fẹ́ mú òdodo ṣùgbọ́n òun ló flọ́ọ̀kù wọn láti mú òdodo pàtàkì ló lè rẹ́ bí àwọn olórí ìlú in the past àwọn afáàṣe léyìí tó ṣe pé bí àwọn lọ́balọ́ba àwọn lọ́balọ́ba ní ìfẹ́ mọ́ tó lódodo ṣùgbọ́n àwọn afáà kan súnmọ́ wọn àwọn afáà kan sí wọn lọ́nà ni àwọn lọ́balọ́ba lè wá ní ó da ọ̀rọ̀ tẹ́ǹjọ́ ń sọ yìí ni ẹ̀wá ẹ̀wá discourse yẹn bí i tó ṣẹlẹ̀ láàrin alimam ahmad àti ẹ̀ka tí wọ́n pè ní ahmad ibn abi du'at ahmed bin abidu aj olórí àwọn oníbídíà ni ṣùgbọ́n jẹ́ àfọ́ ọba imam ahmed rahimahullah ta'ala ọ̀pọ̀ àgbà ni nínú àwọn tó dúró ti súnà nígbà muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tán wá ń fà ọba wa ni ó dá ẹwà láti lè wá ṣàlàyé ìkìníyìí bó ti ẹ̀ jẹ́ pé ọba tó wà ń bẹ ń gbà yẹn ò gbà ọba tó padà wá lẹ́yìn tí a mọ̀ sí almutawakil òun padà wá juwọ́lẹ̀ fún nǹkan tí imam ahmad rahimahullahu ta'ala tó ń pèpè sí ọba tó ń wà bí fọ́ wọn rẹ̀ ní èyí tí a mọ̀ sí alwafiq àbí tí a mọ̀ sí almahmun àbí almu'tasim àti almahmun àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí hinti ahmed ibn abi duhadi tó dólé lórí ní àdìọ́kàn burúkú àti ọ̀rọ̀ burúkú làwọn dúró ti ni wọ́n dẹ̀ ná owó lé lórí ṣùgbọ́n imam ahmed rahimahullahu ta'ala ní àsìkò ọba al-mutawakkil àsìkò ọba yìí oní ọlọ́wọ́ bá gbogbo fún súnnà kò tó di kórìlẹ̀ kí la fẹ́ lò òun ni wípé wọ́n ṣe dìbẹ́ẹ̀tì nígbà yẹn kílẹ̀ ni àníyàn tí imam ahmad Allahu ta'ala tó fi ṣe debate òun ni pé pẹ̀lú àníyàn pé kí ọba kó lè rí òdodo kò ń ṣe torí ahmad ibn abi duat wọ́n mọ̀ pé eléyìí oníbíbí àkọ́rakùnrin tí ó lódodo gbọ́ èyí tàbá dẹ̀ mọ̀ pé ẹni yìí ni kò lódodo gbọ́ àwọn ẹsẹ̀mù lórí ọ̀rọ̀ ẹ̀rí ó tako súnà ṣùgbọ́n tàbá làmọ́ àdìkọ́sù nítorí àǹfààní àwọn èèyàn kan pàtàkì jùlọ àwọn tán jẹ́ bí olórí tán lẹ́nu eléyìí kò sí nǹkan tó burú rẹ̀ pẹ̀lú mọ́jẹ̀mú pé ìwọ tó fẹ́ dìbéètì náà gbọ́ jẹun tó ṣe wípé ó ní presentation torí pé ńgbà míì tó bá lọ fẹ́ dìbéètì pẹ̀lú yàn tí wọ́n gun ò ní presentation o lè dá òdodo o lè dá mọ́lẹ̀ látara àìní presentation rẹ̀ so ló jẹ́ pé kálá fẹ́ dìbéètì pẹ̀lú àwọn èèyàn àwọn àfáà máa ń discourage generalist àyàfi pẹ̀lú ìdí pàtàkì torí pé ẹni tí bẹ́ẹ̀ dìbéètì pẹ̀lú kò ṣeé ṣe kẹ́nìyẹ kó mú láwọn ju ẹ lọ bí ìgbà téèyàn méjì jọ níjà ni ẹ wá gbé lọ ilé ẹjọ́ presentation ẹni tí ó jẹ̀bi ó lè jẹ́ kí adájọ́ kó dájọ́ fún kóhun lóhun yìí látara presentation rẹ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun náà ti sọ nú ọ̀rọ̀ rẹ̀ yìí ó lè yàn bí ti ní mo jẹ́ wàlàálà àdàkù àyẹ̀kùnà abúlára bí hujjati ní minal akhar ó ṣe é ṣe kó ṣe pé yàn kan nù yín gbà tẹ́ bá ń pìrìsẹ́ǹtì iṣu fún mi tẹ́ ń pìrìsẹ́ǹtì kéèsì yín ó ṣe é ṣe kí nù yín ní kí ó ní pìrìsẹ́ǹtẹ́ṣàn jẹ́ nìkejì lọ أحكم أو أقضي له على نحو ما أسمع bẹ́ẹ̀sì lórí nǹkan tí gbogbo máa fi dájọ́ anábi wá ní fama qata'tu lahu bi haqqi akhi fa innama qata'tu lahu qit'atan minan nar ẹni tó ṣe pé mo bá fi lè qata'tu lahu bi haqqi akhi tí má fi lè dájọ́ tó ṣe pé ẹ̀tọ́ máa yá rẹ̀ òun ni mo gbé fún anamsọ́lá asálàm ní fa innama qata'tu lahu qit'atan minan nar aw kama qala pé tí mo gé fún ègígé mẹ́kan kò mo gbélé lọ́wọ́ láti lè sọ fún wípé tí n bá dájọ́ tó fẹ́bù ẹ tó dẹ̀ wọ́ ti rẹ̀ iná ló gbà ó èèyàn bí tí ní mí ní tẹ́bá fi sọ tẹ́bá pírẹsẹ́ntì máa fi dájọ́ fún yín bẹ́ẹ̀ náà lẹni tí olóhùn fẹ́ dìfẹ́ǹdì ẹ̀sìn ó fẹ́ dìfẹ́ǹdì òdodo ṣùgbọ́n kò ń ṣe ẹni tó ṣe pé ó ní presentation ẹni tó jẹ́ ẹni tó O le ní presentation so ló jẹ́ pé táwọn náà bá wo àfáà ìbẹ̀ nínú àwọn àfáà tó ń àti ó lẹ́nu ṣùgbọ́n kò sí òdodo lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n látàrí ẹnu tó ní ọ̀gọ̀rọ̀ àwọn fún so ló jẹ́ pé ọ̀rọ̀ andibeti andibeti kò ń ṣe nǹkan tí ẹ̀sìn encourage wa fún àyàfi pẹ̀lú ìdí pàtàkì lára àdíyẹn ò tó fẹ́ dìbéètì lára àwọn conditions wọ́n tó fẹ́ dìbéètì òdodo kì í wípé òdodo ló ti ẹ̀ jáde kó ṣùgbọ́n tó ń fún wọn náà fẹ́ ṣe show off wọn lànà Muhammad sallallahu alaihi wa sallam ó ní man talaba ilman ẹni tí ó bá ń wá ìmọ̀ liyubahiya bihi al-ulama wa fi riwaya liyujariya bihi al-ulama ẹni tó wá ìmọ̀ nítorí pé ó fẹ́ máa fi gagbága pẹ̀lú àwọn àfa àníyàn tó gbé lọ́wọ́ mẹ́nìyẹn àwọn olùmọ̀rí ẹ̀bí ìsùfà àbí àwọn òpònú èèyàn ó fẹ́ mọ àwọn dìbéètì kò mọ̀ dá àwọn dáwọ́túlẹ̀ fún wọn kò mọ̀ dá àwọn dáwọ́túlẹ̀ lọ́la tàwọn àjọ máa fà á nítorí fẹ́ máa lo àsìkò rẹ̀ fún yẹn anábìsọ̀lá àsálá ní àwòlíyẹ́sìrìfà ojú anáàsì ilé yìí àbí láti lè fi darí àwọn èèyàn sọ́dọ̀ ààrẹ òun náà fẹ́ pèpè sọ́dọ̀ ààrẹ rí anábì sọ́lá asọ́lá ní àkàlà ọláhùn náà ọlọ́run ọgbó sọ sínú náà látara àníyàn burúkú tó ní nínú fẹ́ lọ kọ́mọ nísìn sọ́dọ̀ gbogbo àfá ẹ alìmọ̀ ṣe kíní alìmọ̀ fi gbàgbà pẹ̀lú wọn gbogbo àwọn èèyàn yẹn alìmọ̀ dá wọn ìrújú kalẹ̀ fún wọn ní àmọ́ bá wọn dìbẹ́tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé mo fẹ́ káwọn èèyàn kan darí wá sọ́dọ̀ tèmi náà àníyàn burúkú òun lè léyìí àníyàn ọmọ náà onírú àníyàn bẹ́ẹ̀ ọ̀nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní ọlọ́wọ́ bá yóò fi réyàn bẹ́ẹ̀ sí náà sọ ẹni tó fẹ́ dìbéètì rí i pé òun dìbéètì nítorí kò fẹ́ fi ran òdodo lọ́wọ́ bákan náà ìwọ tó fẹ́ dìbéètì mọ nǹkan tí àwọn ẹni ìṣíwájú tán dúró lé lórí lórí nǹkan tó fẹ́ dìbéètì à ń lọ báyàn dìbéètì láì ṣe pé a mọ òdodo tẹ́lá fàtí kọ́kọ́ ti síwájú ipe usulu sunnati indana atamassuku bima kana ali ashabu rasulillahi sallallahu alaihi wasallam ìpìlẹ̀ súnà lọ́dọ̀ wa ni ká dì mú ní táwọn sàábé dúólé lórí ó gbọ́dọ̀ mú táwọn sàábé dúólé lórí kó tó lè fẹ́ dìbéètì wa tarkul bákan náà ó gbọ́dọ̀ gbẹ́ni tó jẹ́ bídíà kalẹ̀ and defend bídíà bó tilẹ̀ wù kó and defend bídíà wọ́tẹ́rù kùsùmáà ti dè bákan náà ní tí ó wúlò tí ó and partake in bẹ́ẹ̀ kò ní mo ti wá mọ àwọn ẹ̀rí ìsìn mo fẹ́ máa fọ́n ẹ̀rẹ́ káàkiri hmm. títí ẹ gbọ́dọ̀ jẹ́ pé kí ni nǹkan tó mọ̀ o fẹ́ lò ó fẹ́ kọ́ wọ́n ti pẹ́ máa fi dá wàhálà lẹ̀ káàkiri máa fi dáwọn èèyàn jiyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọlọ́jọ́ pé lónìí ẹ̀ẹ́rì pé ẹlòmíì ó lè wé sí àsìkò rẹ̀ síbi à ń jiyàn à ń jiyàn à ń jiyàn yìí náà ni ẹ̀mí ó jẹ́ nǹkan tó ṣe pé ó kéré kò gùn délẹ́bù ká máa wé sí ẹ̀ síbi pé kí ni à ń jiyàn so ìwọ́n tó fẹ́ báyàn jiyàn gbọ́dọ̀ jẹ́ necessity ló gbé ẹ lọ síbẹ̀ ìdí pàtàkì ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni wala tujadilu ahlal kitabi illa billati ahsanu illa alladhina zalamu minhum ọlọ́ni rẹ̀ alẹ́ muhammad sallallahu alaihi wasallam àwọn ta fún tíra ṣíwájú rẹ̀ ayé padà tí wọ́n dúró tí má bá wọn jiyàn illa billati ahsanu àyàfi ní ọ̀nà àti àníyàn kó jẹ́ kó fẹ́jẹ́ ká kò ń ṣe àníyàn pé ah àwọn aláwìnì lónìí àwọn aládìfìtì wọn àwọn aláṣẹ kìíní kan bẹ́ẹ̀ lómi ṣe máa ń ṣe káàkiri a ní dìbẹ́tì kan ní kìíní kan lónìí àtúntò dìbẹ́tì kan lónìí kìíní kan lọ́la nígbà wọn ló fẹ́ ṣe dìbẹ́tì dà àmì yẹn o ní pé àwọn ẹni kan mọ́nà ni òfẹ́jẹ́ kan mọ́nà ló gbọ́dọ̀ jẹ́ àníyàn Allah subhanahu wa ta'ala ni ud'u ila sabili rabbika bil hikmati wal mu'izati al hasana Allah ni rí ànábì máa pèpè lọ sí ojú ọ̀nà ọlọ́wọ́ bá rẹ̀ bil hikma pẹ̀lú wisdom àti sunna evidence walmu'izatil hasana pẹ̀lú wá sí tó dá ọlọ́wọ́ bá ní wajadilhum billati ahsana tẹ́bà dìbẹ́tì náà dìbẹ́tì pẹ̀lú wọn lọ́nà tó fi dá jùlọ so dìbẹ́tì ò kì í ṣe pé ah, mo fẹ́ yí ẹ̀yẹ nìyẹn mo ah, fún mark ti wà ń bi dìbẹ́tì tó ló jẹ́ kó jẹ́ wípé kí ni o fẹ́ fi ọ̀nà mọ́ àbí tó bá rí pé òun gangan fún rẹ̀ ní ẹni tó ti gbẹ́rù rí ni tí o fẹ́ gbà ṣùgbọ́n orí pé àwọn èèyàn kan bẹ tán rọ́ tẹ̀lé àwọn yẹn ló wá fẹ́ fi mọ̀nà ní torí àwọn yẹn ló wá fi ń dìbètì pẹ̀lú ẹ ìwọ náà dẹ̀ fún rẹ ìwọ gan fún rẹ rí i pé o mọ̀ tó jẹ́ òdodo á kan dìbètì lásán ọ̀rọ̀ tí o clear sí ẹ tó mọ́ lọ báyàn dìbẹ́tì pẹ̀lú ẹ̀ torí pé lè jẹ́ kí àwọn èèyàn rí òdodo gẹ́gẹ́ bí irọ́ látara pé kí ni ìwọ gangan fúnra ẹni o ti wà accused pẹ̀lú nǹkan yẹn àbí o lè wà accused ní ṣùgbọ́n tó fẹ́ bá dìbẹ́tì ẹni tó lẹ́nu ní àbẹ́ni tó ṣe pé kò ní gbà kò sí tó lè sọ kò ní gbà òun bẹ́ni tó lẹ́nu dìbẹ́tì bẹ́ẹ̀ ni irọ́ ló wà lọ́wọ́ rẹ̀ from into clear irọ́ ló wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n lẹ́nu ó láti ṣọ́ra òun bẹ́ẹ̀ tó ṣe yí pé kò ní gba òdodo kò sí tó lè sọ tó ní láti bá rọ ẹ̀dùn bẹ́ẹ̀tì ilé ìlú kan tó jẹ́ pé àwọn ẹni ìṣíwájú wọn a máa wọ́ọ̀nù ègé ìṣerú nǹkan báyìí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ fún anábùwà muhammad sallallahu alaihi wasallam ó ní huwa allazi anzala alayka alkitab ọlọ́wọ́n bá lóun ló ń sọ tíra kalẹ̀ fún rẹ̀ muhammad sallallahu alaihi wasallam nínú ayatun muhkamatun kunna umul الكتاب، nínú tírà tá sọ̀kalẹ̀ fún yìí àwọn àyà tó ṣe kó jẹ́ muhkamat báà tó ṣe pé tẹ bá ti ń pa kò ní túmọ̀ méjì kò ní túmọ̀ mẹ́ta ẹ lè gbọ́ yé sí nǹkan ní muhkamatun àwọn tó clearly understandable ni hunna umul kitab àwọn gẹ́gẹ́ ni ya tírà tẹ gbọ́dọ̀ dì mú wa ukharu mutashabihat àwọn àyà kan bẹ tó ṣe wípé mutashabihat wọ́n lè ní túmọ̀ bí méjì mẹ́ta ṣùgbọ́n kan nú àwọn ìtumọ̀ yẹn ni ọlọ́run ọba subhanahu wa ta'ala gbà lérò bóòlá ṣe mọ̀ póhun ló gbà lérò ní pé ká dá padà síbi umul kitab àwọn àyà tó clear yẹn ṣùgbọ́n torí kí ọlọ́run ọba lò ó nítòlò yìí ó lè jẹ́ kí ni wọ́n lè tù sí báyìí wọ́n lè tù sí báyìí wà ó kàrù mutashabihat fa amma alladhina fi qulubihim zaygun ọlọ́ni àwọn tí àánú ń bẹnu ọkàn wọn fayattabi'una ma tashabaha minhu nítumọ̀ púpọ̀ tó lè báyìí ní ti fẹ́ ẹnu tó wá tú sí ìbáyìí náà tó wá tú sí ìbáyìí òun làwọn ó wákàtí òun ó tẹ̀lé ibtigha al-fitna torí pọ́n bẹ́ dá fìtínà lẹ̀ sáàrin àwọn èèyàn wọ́n ibtigha torí wọ́n fẹ́ tú ní tutù tí ó bá fẹ́nu wọn mú wa ma ya'lamu ta'wilahu illa Allah warrasikhuna fil ilmi yaquluna amanna kullu min 'indi rabbina wa ma yadhakkaru illa ulul albab ọlọ́run ní ìtumọ̀ rẹ̀ bó ṣe rí ọlọ́run ọba ló mọ̀ ọ́ èyí tí ọjọ́ umul kitab yẹn òun yẹn dì mú ẹ tú yìí tí ó nítumọ̀ tán lè túbá ìtàn lè túbá ẹ̀dàrí ẹ̀ síbi èyí tó jẹ́ muhkamatu yẹn ẹ̀dàrí ẹ̀ ẹ̀dà padà síbẹ̀ yẹn so àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n ní kíni àgbàgbọ́ kullu min inda rabbina gbogbo àtọ̀dọ̀ ọlọ́run bá ló ti wá sókílàfẹ́ ló ń bí eléyìí ó ní pé àníṣọ́lá àsálàm ó kàáyà yìí níwájú ìyàwó Aisha radiyallahu anha nínú ẹgbà wa alimami bin maja ìyàwó aisha wa ní àní sọlá asalam sọ ike ìzára ètùn lẹ́dínà yujadiluna fi tẹ́bá ti ráwọn èèyàn tó ṣe pé wọ́n mú ayé alkùránì àbí ń pa alkùránì kan máwọn kan fi ń gbára wọn nínú alkùránì onífà òláìkà lẹ́rìnà àná òmùlá àwọn tọ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ wọn fún yíyẹ ipò wà á mẹ́lẹ̀ yìí fi kú lórí ìzẹ́gùn fẹ̀yẹ̀ tẹ́bí ìrìnà máa tàṣà àbà àmìlú ànímsọ́lá asálám

ọba ti láwọn tó ṣe yí pé wọ́n kàn dìbéètì pẹ̀lú kùránì láti sọ necessarily tán mú wọ́n lè mú ayé lè wá láti sọpọ́tì aburú kẹtàn ṣúlẹ̀ lórí ní ìmúlẹ̀ wá láti rí sọpọ́tì kẹtàn fàwọláìkà lẹ́rìnà anáwọ̀mọ̀lá àwọn tọ́lọ̀ bá sọ fún yín nìyẹn fàzọrò ẹ ṣọ́ra fún wọn lórí eléyìí láàfírí àwọn àfá àgbà àwọn àfá àṣáájú tí wọ́n mọ kéwú dáadáa tẹ́sì yé dáadáa wọ́n pèyàn kan ní Abu rahimahullahu ta'ala ó ń sọ fún àwọn ọmọ kéwú rẹ̀ ó ní la tujalisu alal ahwa àwọn onífẹ́ ẹnu tán lódodo gbá ọmọ òdodo ṣùgbọ́n wọn ní dúró tí ẹ má máa jòkó pẹ̀lú wọn o wala tujadiluhum ẹ má lè engage wọn ní debate torí pé wọn lódodo gbá waste of time yìí that is ó kéré jù ní ká sọ pé waste of time ni aburú tó lè ṣe kí ni tó lè ṣẹlẹ̀ jù tó kéré jù ó ní pé ẹ waste time ṣùgbọ́n ó lè jù báyẹn lọ àfá ìnípa ìdílá àmọ́nù ọkàn ní ò balẹ̀ àyẹ́zùmí súnkún fídọ́là láti hì ọkàn ní ò balẹ̀ wọ́n lè padà fàyín wọnú àánú wọn ní látara pé kí ni ẹ̀mbá wọn dìbẹ́tì ni ọ̀tọ́ lè fi fàyín pọ̀ ẹlòmíní sí ó dúó déédé ẹ̀sìn yé ó lè jẹ́ ipò kan ní èfà wọnú àánú ní ó lè jẹ́ ẹ̀yìn ní wọ́n èfà wọnú àánú sọ́gbọ́n ni a má jòkó pẹ̀lú wọn ká má sọ pé kí ni ẹ̀ ń dìbéètì pẹ̀lú wọn torí pé wọn lódodo gbọ́ ẹni tí ẹ̀ ń dìbéètì pẹ̀lú lẹni tó ń wá òdodo kò ń ṣe pó kàn fẹ́ mọ dìbéètì lásán ẹni tó ti ní sáǹdì ìtìtẹ̀mílẹ̀ kò sí tẹ́lẹ̀ sọ kò ní yí kúrò ń bẹ́ sàfáà ní láti àlẹ́ àwa wọ̀ láti jẹ́ ẹ má jòkó pẹ̀lú ẹ má mú wọlé tẹ́jọ mọ́ jòkó papọ̀ ń pọ̀rọ̀ ẹ̀sìn dé wala tujadiluhum ẹ má lẹ́ ń bá wọn dìbéètì fa inni la amanu an yadmisukum fi dalalatihim ọkàn mi ò balẹ̀ ipe wọn ní tí ń bọnú ànú wọn àwọn yulabbisu alaykum ma kuntum ta'rifun àbí ó ṣe yí pé wọ́n dá nǹkan tẹ́ ti mọ̀ wọ́n dàrú mọ́ ẹ ó ní àfá kan tí wọ́n pè ní Imran bin Hittan àfá súnnà ni ṣùgbọ́n ẹni yí padà di khariji ó padà di kan lára àwọn oníbídíà látara obìnrin wọ́n fẹ́ fi ọmọ obìnrin kan ọmọ obìnrin rẹwà púpọ̀ ẹni tó ń pè ní Imran bin Hittan rèé òun burẹ́wà tí wọ́n mọ̀ ó gbọ́ súnnà yìí so ó wá bọ́ ọmọbìnrin yìí sọ̀rọ̀ kó n fẹ́fẹ́ ọmọbìnrin tá ń sọ yìí ní kàrìjíyà ni àwọn tó ní ìròrí kama dankanru kama pa àwọn mùsùlùmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní ọmọbìnrin yìí so ọmọbìnrin yìí wá ní àtọ́ ah, máa fẹ́hùn ní yóò bá ń ṣe ìtóhun náà dólé lórí ó wá ń sọ fún oní àà ah, káwọn ọmọ owó bá wọn ṣe ṣe òun ni lẹ́mìí ipò ń fẹ́ fa ọmọ obìnrin yẹn sínú súnnà ọmọ obìnrin yẹn òun ni lẹ́mìí pò ń fẹ́ fa sínú kàrídíyà ní tó padà ṣẹlẹ̀ òun ni pé ọmọ obìnrin yẹn ló padà wí ní kéèsì yẹn òun ló padà fa àfáà yìí sínú ìròyìn burúkú látara pé kí ni látara ìfẹ́ tó ní sí ọmọ obìnrin yìí so àmọ́ iye àwọn èèyàn ńláńlá sanjá àfáà tó ṣe pé látara rú adùn ayé yìí ẹlòmí ti sọ tó jí òdòdó tó gbé dání ló ti sọ rẹ̀ ẹlòmí dẹ̀ ni ó lè jẹ́ owó ẹlòmí ó lè jẹ́ ipò ni ó sọ ní ibẹ̀ tó ló jẹ́ pé anábùwà Muhammad sallallahu alaihi wasallam ó kì wá ń lọ àwọn ẹni ìṣíwájú wa náà wọ́n kì wá ń lọ ìyẹn lọ bá ìmáàmù Malik rahimahullahu ta'ala ó ní ìmáàmù Ah, mo fẹ́ kémi àti ìjọ wo kan ìmọ̀mù ti mẹ́yìn yẹn pé tí ò lódòdó gbà ní onífẹ́ ẹnu èyí ẹni ọwọ́ ni ìmọ̀mù wa ní tabájọ wo kí ni ó ṣẹlẹ̀ ó ní ẹ̀ tó bá ṣe pé òdòdó ń bẹ pẹ̀lú mi ẹ máa tẹ̀lé mi tó bá yẹ kó òdòdó tó bá yẹn pẹ̀lú yìí máa tẹ̀lé yìí ìmọ̀mù tẹ́lẹ̀ mi bá tún wá wá ń kọ́ ẹnìyẹn náà tí ó túmọ̀ dìbẹ́tì lèmi àti ni sọtẹ́rù nípa tí wọ́n ń kọ́ lọ́wọ́ àtẹ̀lé náà ni ìmáàmù ní ẹ̀sìn tèmi ò dàrú mọ́ mi lọ́wọ́ torí pé n tí ìmáàmù yìí bèèrè ẹ̀sìn rẹ̀ lé lórí òun náà ni àtàmásùkú bima kana alayhi ashabu rasulillahi sallallahu alaihi wasallam wa tarkul bid'ah foundation ńlá ni ẹ̀sìn islam la fẹ́ ṣe kí làwọn sàábé dúró lé lórí foundation ńlá ni ìwọ́n tó ti dúró lórí nǹkan táwọn sàábé dúró lé lórí evidence nìyí tó wà ńlẹ̀ èyàn kó wà wáyé ní káwọn dìbètì dìbètì fún kíni ẹfẹ́ dìbètì fún wọ́n ní tánàbí sọ ohun ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí òun ní káṣí dìbètì dìbètì fún kíni lọ́ka nǹkan tí wọ́n tó wà lẹ̀ kó fi tún rẹ̀ ṣe ṣùgbọ́n kó ní ká dìbètì ni ó túmọ̀ sí pé òní kankan tó fẹ́ ṣe òun ní pé kíni ó fẹ́ dá ṣubú alẹ̀ fáwọn èèyàn ìrújú ó fẹ́ dá alẹ̀ fún àwọn èèyàn so ìmọ̀wù yìí ní ẹ̀sìn tèmi ò sọnù ẹ̀sìn tẹ́ bá sọnù ní lọ́wọ́ káàkiri máa wá lọ sẹ́lẹ̀ ló fà tó jẹ́ pé ìkan lára àwọn ọba Umar bin Abdulaziz rahimahullahu ta'ala ẹni yìí ọlọ́wọ́ ọba ní kó dúró ti súnà dáadáa nú àwọn ọba tọ́nà ọba tó rán súnà lọ́wọ́ ni ó sọ̀rọ̀ kan ó ní man ja'ala dinahu gharadan lil ẹni tó bá ti mú ẹ̀sìn rẹ̀ tó lóun ṣe ẹ̀sìn tó ń sìn tó sọ ọ́ di haradal khusumat nǹkan tó ṣe pé wà sí kí ni debate kó ń ṣàmọ̀ debate kó máa ágì pẹ̀lú àwọn èèyàn káàkiri asàràtàná kù kò ní dúró lójú kan tó bá dé òní yóò ṣe súfí ọbádọ́la yóò di mọ̀rùtẹ́zílì ó lè dọ̀túnlá kó di àṣàárí ó lè dìjọ mẹ́rin kó di eléyìí torí pé àwọn èèyàn tí ó máa pàdé oríṣiríṣi bẹ́ẹ̀ ni ẹnu àwọn èèyàn mú jura wọn lọ sẹ́nu ṣe pé dìbẹ́tì ló ń wá káàkiri tí ó fi ṣe ẹ̀sìn rẹ̀ látàràtàná kóòlù yóò mọ̀ múùbù láti ibìkan síbi kan ní kò ní lójú kan ṣùgbọ́n tó yẹ jẹ́sìn wa òun ni pé gbogbo ń tàn sọ yìí kí lànà ti sọ lórí ẹ kí làwọn sàábé tí wọ́n kú lé lórí kí náà sọ ẹmọ́rọ̀ àwọn sàábé wá lórí nǹkan tàn sọ yìí simple ní tó simple ni ṣùgbọ́n èyí ò jẹ́ ní tí ò mú foundation yìí ní yóò kàn máa múfù káàkiri ni so ló jẹ́ pé ẹlòmí ó gúdù bí argument gan so bẹ́ẹ̀ ni ẹ̀sìn wa ó lòdì sí kákan máa argue unnecessarily àbí ká máa partake in unproductive argument so ìwọ́n fẹ́ sí lọ́hùn ni eléyìí ni òun fẹ́ ṣe ó fẹ́ dá nǹkan rú díẹ̀ ni anábùwà Muhammad sallallahu alaihi wasallam lára nǹkan tí ó fi nílẹ̀ fún wa òun náà ni wípé kò dá ká máa ṣe argument unnecessary anam sallallahu alaihi wasallam ó ní ma dalla qaumun ba'da hudan kanu alayhi illa ẹni ráwọn èèyàn kẹta ti bẹ lórí mànà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n bẹ lórí súnnà wọ́n wá padà di ẹni tó ṣe yí pé kò sí lórí súnnà mọ́ ilà útù jẹ́bẹ̀ àti bó ṣe yí pé kí ni argument ló gbé wọn lórí súnnà argument òun ló gbé wọn lórí súnnà argument argument dẹ̀ ní ẹni tó bá mọ̀ nǹkan present jù ni ó mọ̀ ń wí ní gbà mí torí táwọn mi ń bẹ tó ṣe wípé wọ́n ìṣòro of two way both text ọpọlọ ni wọ́n mọ̀ lò lápèjúwe wọn wá bá nàbí wa Muhammad sallallahu wọn sọ ọlọ́wọ́n bá ní ká má jẹ òkú ń ká má jẹ àwọn ẹlẹ́bọ àwọn mùṣírikù nílùú Mẹ́kà àwọn sọ fún àwọn mùsùlùmí pé owó ọ̀fọ́ wọ́n ní má jẹ Allah subhanahu wa ta'ala wọ́n ní kẹ́ ẹ má pa ẹ má jẹ ti ọlọ́run ọba tó pa ṣùgbọ́n wọ́n ní ẹ lè jẹ ìtẹ́yìn pa tàbí ẹ̀yìn mú ọ̀bẹ ẹdú ẹran ẹ lè jẹ yíò ṣùgbọ́n tó yí pé ọlọ́ọ̀bá gangan ló pa nísìn ẹran tá ara kalẹ̀ tó wá kú sí yìí ẹran tó kú yìí wọ́n ni jífà ní pé ká mọ́ jẹ ta ló gbẹ̀mí ẹ̀ yìí ṣèbí Allah ló gbẹ̀mí rẹ̀ ọlọ́wọ́n ló gbẹ̀mí ẹ̀ so ọ̀dẹ̀ ká jẹ yìí ṣùgbọ́n yìí tó ṣe lápá so ìyẹn lè jẹ ni á ẹ̀rọ dàbẹ̀ ni pé ó ní tún ṣùgbọ́n ò dàrú mọ́ lọ́wọ́ ó ti mọ̀ pé subhanahu wa ta'ala ni mímà lẹ́mùsùkà rìsmùláhì àlejò wà iná wùlà fíṣkùn ọlọ́run ní tán dárúkọ ọlọ́run ọba fi ń gbà tí wọ́n ń dùn yìí ọlọ́run ní ẹ má jẹ àti tán dárúkọ nǹkan míì sí ń gbà tó ṣe kí wọ́n ń dùn ẹ má jẹ wà iná wùlà fíṣkùn wà iná ṣayatina la yuhuna ìlà òlìyá ihi àwọn èṣù ni wọ́n ń fi sí ọkàn àwọn èèyàn wọn o ìyún jádìlúkùn nítorí kan lè bá ṣe dìdáàlì kan lè bá ṣe argumenti ọlọ́ọ̀bá ni wọ́n àtàtùmúhùn ìnákùn la mushrikun tẹ́ bá ti lọ tẹ̀lé nǹkan tí wọ́n sọ tẹ́yìn náà sọ pé kò sí nǹkan tó burú ní ká jẹ látara nǹkan jẹ lásán ọlọ́run ọba ní nǹkan dárúkọ nǹkan míì sí àbí nǹkan tó ṣe yí pé ó kú ló kú tí ó kú jí fà ọlọ́run ọba ní ká má jẹ kílẹ̀ yìí tó kú tó kílẹ̀ yìí ọlọ́run ní na ma sọ ká má jẹ nǹkan tó kú ló kú ń bẹ ti tàbá ní ká wò kìnnìkan fún lónìí ara àwọn èèyàn tó ṣe pé wọ́n pọ̀ jántìrẹ́rẹ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹ́tẹ́ sí fi nílẹ̀ ni wọ́n mọ̀ ṣe kí ni wọ́n mọ̀ gbádánù irú nísìn ọlọ́wọ́ bá ní tí obìnrin àti ọkùnrin lọ́jọ́ ọmọ òkú tó kú bá jáde láyé ọlọ́wọ́ bá ní ìzákàrí mítò adèl òǹsàyẹ yìí ọkùnrin ó mọ̀ ọmú méjì tó bìnrin bá mú ó fi ọmọ obìnrin kan lẹ̀ àwọn méjèèjì náà ni wọ́n fi lẹ̀ wọ́n pín ogún yẹn láàrin ara wọn ṣùgbọ́n wọ́n pín sọ́nà mẹ́ta ọmọ ọkùnrin ó mú ní ìdá méjì ọmọ obìnrin ó mú ìdá kan àti ẹni tó kù fílẹ̀ kù jọran yẹn náà lọ náà ara wọn tán wọ́n ájú pé ẹ tàwọn ní ká wo ìgbà yẹn àwọn obìnrin wọn láwọn responsibility nísìnyí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti wà responsible òun ló ń tẹ́kì kìíní kan òun ló ń ṣe kìíní kan kankan wọ́n ráwọ́ ni so kìíní ò yẹ ká rìvíw òfin yẹn ẹni tó pẹ́ láyé àfá àbí tó lẹ́rẹ̀ mọ́ ìsìláàmù tó píìchì ní àwọn ìlú west tó so ilé nípa pé yẹ kán rìvíw ọ̀rọ̀ ogún pínpín nínú ìsìláàmù so pé obìnrin mú ìdá kan ìdá méjì tí ọkùnrin mú méjì tí obìnrin bá mú yẹn

so àwọn argument kan yóò mọ̀ mú wá láti lè fi gbọ́ òdodo dànù ọlọ́wọ́n bá ní yudadilukum láti lè máa bá yín ájú wọ́n yín àtọ́ àti wọ́n tẹ́ ìbálọ̀ tẹ̀lé wọn innakum lamushrikun ẹ ti di ẹlẹ́bọ ẹ dẹni tó wá orogún pẹ̀lú ọlọ́wọ́n bá ta'ala àwọn àpèjúwe báyìí ó pọ̀ jantere pàtàkì jùlọ lásìkò táwa yìí ní àsìkò tí àwọn èèyàn ti ìlànà west òun gẹ́gẹ́ ni ìlànà tó bá ìsìláàmù mu òun gẹ́gẹ́ ni ìlànà tó bá ìsìláàmù àwọn nǹkan tó ń bẹ nínú alukur'an ìfẹ́ nínú alukur'an ló wà wọn ló yẹ kí a tún ìtumọ̀ yẹn tú tó wáyé pé nínú hadith ni wọ́n gbá dànù tó wáyé pé ọ̀rọ̀ àwọn sàhábà ni wọ́n ní àti èèyàn ni wọ́n yẹ̀ làwa náà so irú èèyàn bẹ́ẹ̀ ní sí yóò mọ dá tàà bá rí fẹ́ni tó fẹ́ gba ẹ̀kọ́ ni tàà bá rí fẹ́ni tó ṣe pé ìfà àdìbẹ́sì ó wúlò fún ni ṣùgbọ́n bẹ́ẹ̀ pẹ́ ń darí pé ènò kò sí tẹ́lẹ̀ sọ kò ní gba ìlànà tó ti mú nìyẹn ìwé sí àsìkò yín òun ni wọ́n bá dìbẹ́tì ní tó kéré jù nìyẹn lẹ́wọ́ lè so ló fà tó jẹ́ pé afáwọra summarize fún wa lára foundations àwọn onísúnnà òun ni tẹ́rkùl kùsùmáàtì ká fi ọ̀rọ̀ dìbéètì ilẹ̀ àbí ajú pẹ̀láwọn èèyàn generally àyàfi nírú àwọn ààyè tí a mention wọ̀nyí irú ẹni tí ara wọn sahaba radwanullahi alayhim tí wọ́n ṣe abdullahi bin abbas radiyallahu anhu ó dìbéètì pẹ̀lú àwọn khawarij ọgọ̀rọ̀ wọ́n dẹ̀ kúrò níbi ìròyìn yẹn àwọn míṣìrì mẹ́ lórí ẹ̀ sẹ́rù dìbẹ́tì eléyìí dìbẹ́tì tó wúlò ní torí pé bó ṣe mú wọn ó wù wọn pé kí ni àwọn ẹni wọ̀nyí àwọn kankan òye wọn ni ṣùgbọ́n dìbẹ́tì tó ṣe pé bẹ́ẹ̀ sọ́ọ̀dọ̀ fúlà mẹ́wàá ẹni ò ní kúrò lórí ẹ sẹ́rù dìbẹ́tì bẹ́ẹ̀ kò ń ṣe nǹkan tí ó wúlò àbí dìbẹ́tì tààrí pé ókè àwọn olórí ìlú náà organize yẹ láti lè fi mọ ẹni tó ń bẹ lórí òdodo nípa issue tí wọ́n ń fà wọ́n pe ọba kan ní mahmoud sobok dikeri algaznawi ọba yìí ọlọ́run ọba lò ó láti lè fi spread sunna wọ́n pe èèyàn kan wọ́n pe ní ibn fawrak wá wá sí ọ̀dọ̀ ọba yìí ibn fawrak yìí ó jẹ́ àṣà àríyìnlá àkíyà so òun ati àwọn èèyàn kan wá ń dìbẹ́ẹ̀tì mi ibnu forak wọ́n sọ̀rọ̀ ń pàbò lọ́lọ́wọ́ bá wá ọlọ́lọ́wọ́ ò sí lókè si. sí nísàlẹ̀ kò sí níwájú kò sí lẹ́yìn kò sí lọ́tún kò sí so nígbà tó pìrìsẹ́ntì kíní ọba ń lísìn ó wá ní àfà gbogbo ilé ìtẹ̀sọ́nsọ́ ọlọ́lọ́wọ́ sí lókè kò sí nísàlẹ̀ tán ní kẹ́ describe n tí ó exist n tí ó mọ̀ bẹ ẹ lè describe ẹ̀ jù báyìí náà lọ ó túmọ̀ sí tó ń sọ òun náà ni pé kí ni ọlọ́wọ́n ọbọ̀ exist ló ń sọ ẹ̀ tó bá ní kò sí lókè kò sí sálẹ̀ so àfà ìdààmú bá pẹ̀lú tí ọba fi nọ́ọ̀kì ẹ̀ ni torí pé lábá káyà kùránì kan gbogbo àwọn kìíní philosophy burúkú tẹ stọ́dì ní ó jẹ́ kẹ́ mọ́ conclude pé kìíní ọlọ́wọ́n ọbọ̀ òsì lókè tí àwọn agbáyà alukuran dà ní ọba wa ń sọ ife gbogbo eléyìí tó sọ yìí sìn kama ní kò describe in tí ó exist tí ó máa bẹ ó lè describe jù báyìí lọ ọba ní kò sí lókè kò sí sàlẹ̀ kò sí wájú kò sí lẹ́yìn kò sí lọ́tún kò sí lọ́sì ìtumọ̀ ẹ̀ pé nǹkan yóò exist ni wọ́n ní ìrònú kìíní yẹ ló gbé àfa yẹn jáde ìgbà tó jáde wá ní ọba ìrònú ẹ̀gbọ́n ló pa á èké ọba lásán lásán ló ṣe kíni ló fọ́n lẹ́nu so irú situation báyìí táfàmù pé òun mú òdodo òun dẹ̀ lè present yẹ ẹni tán ní kò wá dìbẹ́tì pẹ̀lú kò ń ṣe ẹni tó ní presentation tó ṣe pé ó ju tòun lọ presentation tá ń sọ kò ṣe pé evidence ń bẹ lọ́wọ́ ẹ̀kọ́ ṣùgbọ́n ẹni tó ṣe wípé ó mọ ọ̀rọ̀ pa ó mọ bá ṣe ń kún nǹkan lọ́dà tí àwọn èèyàn ó fi mọ kó jẹ so foundation yìí foundation tí ó pàtàkì ni à ń bá wọn tí wọ́n gbé irọ́ dání à ń bá wọn dìbéètì àti pẹ̀lú kíni pẹ̀lú conditions àfi pẹ̀lú conditions so ẹ jẹ́ ká dìbéètì ẹ jẹ́ ká ṣe kíní kan fún un tí ó rẹ́dí àti gba òdodo òrẹ́dí àti kúrò níbi díẹ̀ àti ó ẹ̀ àbí nǹkan tó sọ dìjà ní pẹ́pẹ́ nǹkan tó sọ dìjà tán bá di pt mb kìíní ní kò sí point kan ṣe ní kan ṣe debate so eléyìí o jẹ́ nǹkan tí ó pàtàkì so point tí a fara mú wáyìí àwọn ẹ̀rí tí ó sọpọ́tì ẹ̀ ó pọ̀ jantirẹrẹ nínú alkur'an àti sunna nabuwa muhammad sallallahu alayhi wasallam sallam abdullahi wa subhanahu wa ta'ala ìtì abara sí kọlọmọ kò jẹ́ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله